báàbùlá méjì ló gbà méjì ló gbà ilé náà ló máa bí náà bí bọ̀wọ̀. Allahu akbar. Àdó àwọn gbà. Oh. ètò ẹ̀rú òun bí o bá ṣe á ní ọ̀rọ̀ tá a ní bàbá ọmọ pọ̀ bàbá náà ní ọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة عفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري وحل عقدة من لساني يفقه قولي آمين واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حاسبنا تاج الأداب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا المجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل السلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا دوما يقودهم قومه بغير تعبه والعناء بالوعظ صار هاديا ومهديا إلا الهدى ولا يزال كاملا ممجدا ومجدا ولا يسيرانك بقدرة الله الماجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام كان على الثرى حسبي الله نعم له على طريق يحمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فحفظ عليه رحمة منك فكهمنا من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبه نستعين حمدا وشكرا وشكرا سيرا وجارة وجارة حمدا وشكرا وشكرا سيرا وجارة وجارة لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سيرا وجارتا حمدا وشكرا سيرا وجارتا لله رب العالمين حمدا وشكرا adúpẹ́ bọ̀bá olúwa. bọ̀bá olúwa. ọba ẹ̀dá. Gbogbo ẹ̀dá. Ọba olúwa. Ọba olúwa. Ọba àwa ẹ̀dá. Àwa ẹ̀dá. Kì í ṣerú èyí fún wa. Adúpẹ́ fọba olúwa. Adúpẹ́. dá ọpẹ́ fọ́lọ́run. alhamdulilah. adúpẹ́ fún alhamdulilah. alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. ọpẹ́ tí a ń lò yìí kì í sọpẹ́ tiwa nìkan ọpẹ́ gbogbo ẹ̀yin jẹmọ ni. wàláhi. ọpẹ́ wípé a fi. imagidi wasitel siri leni Allah imagidi. gbẹ́ẹ́ kó pé a ti wá gbọ́. mẹ́yìn náà gbogbo ayé sọ̀rọ̀ ẹ lọ náà ní Allahu Akbar. Allahu ní òun ní òun ṣe bẹ́ẹ̀. àbíkọjá pé ń gbó pé tọ̀ àwọn bàbá ò lè wá. kò sí pẹ́ẹ́lú mi ni ọmọ bá sọ̀rọ̀ lẹ́nìí. ìgbà tí èèyàn kì í ṣe màláìkà ìgbà báwo ṣe sí pé èyí tọrọ òfin lè máa wọnú ara wọn yìí ẹjẹ bàbá ó dúró. ẹjá lọ àǹkúrẹ́ ẹjókò ẹjókò ẹjókò ọlọ́run ti gbàdúrà yín ju báyìí lọ àwọn tó lè sọ̀rọ̀ wá àà bẹ́ẹ̀ náà lẹ ṣàdúà. wàláwó kàánà lè wàláwó kàánà lè àlefò lè sáni wà má kàfà. wà má kàfà. bisimilahi ìdí àdáni bí mustapha. لشكر الإلهي إذ هداني لمصطفى títóbi ọlọ́run. Allah. Subhanaka Allah. Subhanaka alewile ṣe. Alewile ṣe. Adúpẹ́ f'Olúwa sàtìramani. Tó ṣe dáadáa sínú ayé àwa. Olóṣèdá. Subhanaka àlèwí lè ṣe. Àdùpẹ́ fọ́lúwà sátìrà mọ́ni tó ṣe dáadáa sínú ayé àwa. Ìwàtà dé arúgbó ewé. Tílẹ̀ lọ bíbà. Wọ́n hmm. wá wò wípé ẹ̀bá tí ló ń tì lónìí o. <laughs> ẹ bá ti rántí lónìí. Allahu Akbar. àmọ́ ń gbà ẹ bá ń padà gbọ́ ẹ̀dá bá mọ̀ pé ah, ó tó bẹ́ẹ̀ lóòótọ́. tó bẹ́ẹ̀. kọ́ni mo bá burú ṣe wá. amiina. ẹ wo jàmá a máa kú dànù. Allahu Akbar. a máa sú bí òjò àmọ́ tọ́lọ́hún ní jẹ́ الله أكبر إبن سوقي الحمد لله الحمد لله ما دور النعمة بشكر لو شاء لاني ما مقتا لها لو شكروا ما زادت هم مقالة الله التي بقلها لئن شكرتم لا زيدناكم لكن ما الكفر بنعمة والكفر بالنعمة يدعو إلى زوالها وشكر أبو قالها زوالها وشكر أبو قالها ها الله alhamdulillah alhamdulillah lánàá wà ń bí ìgbà abẹ́rẹ́ tẹ̀sí lánàá yẹn akabẹ̀rẹ̀ sọ́lọ́ ńlọ́run náà ni. àbí. abẹ̀rẹ̀ sọ́lọ́ ńlọ́run pé tó ológun ni wá. àníṣe. ẹ rí i pé a kì í máa sọ̀rọ̀ kódà bí ọ̀jẹ̀ tẹ̀sí ká máa gbé kọ́ọ̀lù ẹ gbé lánàá rí i pa ń gbé kọ́ọ̀lù àbí. ẹ̀ẹ́n ọkàn ìpapọ̀ ni. alekumula. ń gbẹ pé ẹ̀dá ni wá. à ń retí àlejò láti ọ̀nà tó jìn lánàá pé alẹ́ làwọn ó dé wọ́n lè fún alágo tí plane wọn ó fly tí ó land jàre wọ́n láago kan àwọn land ilé ni aago kan lù ọ̀nà láago kan lù bá wa àwọn tí wọ́n lọ pàdé wọ́n á pè wọ́n sátidé airport wọ́n ní àwọn ń wo bẹ̀lẹ̀ ọ̀kan àmọ́ àwọn ń pe nọ́mbà wọn nọ́mbà ẹni tí ń bọ̀ wọn ò gbé ok gbàmíbẹ̀ tí flat mọ́ tí wọ́n lè tì bẹ́yẹn tí wọ́n ní dìlẹ̀ àfi débi aago méjì tí lò. ìgbà tí afa ìmáàmù kẹbíẹ̀rì ìmáàmù àgbà tí wọ́n ń ka mọ̀kọ́ dìmọ̀ lánàá lọ. tìbáyà ti dé ibi àti fẹ́ sọ̀rọ̀ ọlọ́run báyìí mo ti máa ń fún yàn ní fóònù pàpàjẹ́ ìlọ́tà sílì kí káfà kan mú lọ́wọ́ lánàá ìwà àti ìfún wọn mo ra fi sẹ́gbẹ̀ẹ́ báyìí pé kí n máa wo kọ́ọ̀lù tí ó wọlé mo fi silent tàbá ti gbọ́ pé wọ́n ti sọ̀kalẹ̀ ahan wọ́n ti láì dàhámdù dípò kárí kọ́ọ̀lù ará èkó abátúndí kọ́ọ̀lù ará arílé ó di ìyá àgbà ládàbí ẹlẹ́ àgbà ah, ah. tí wọ́n ti mọ̀ pé màá ti wà ní tẹ̀sílì ní tí wọ́n fi pẹ̀ yìí láò lè máa nà kò sí má gbé ń bá gbé lérò pé mo ṣe gbé yẹn wọ́n sáré pa á nígbà tí wọ́n ti ń gbóhùn pé wọn ò bá pa kílẹ̀ ń wí pé fúláìtì wo ni ń bá bọ̀ kí èwo lọ́kẹ́ pẹ̀lú pé fúláìtì wo ni ń bá bọ̀ ìgbà tí wọ́n pè mí pa wọ́n ń bọ̀ fúláìtì wọ́n pè fẹ́ mi ní Emirates lèmi gbọ́ sí àti kọ́tọ́rù ni wọ́n ń bá bọ̀ mo ní Emirates Emirates Emirates.

ọlọ́run tí ò ní jẹ́ ọ́ dá wàhálà púpọ̀ sílẹ̀ ní wípé kò sí ọlọ́run fi àsìkò tó gùn sí i tí ọlọ́run sì ti fi yanjú ọ̀rọ̀ àsẹ́múlẹ̀tì kí ń bá bọ̀ àtikọ́tọ̀rù ni àwọn ará èkó tí a lọ pàdé àyejò tí a lọ pàdé ẹni tí ń bọ̀ èrò wọn náà ni pé emirate ni emirate wá dé lójú wọn ó tún fúláì padà lójú wọn náà títún lọ. Ah. ó ti kóhun tó kó ó ti dàálẹ̀ ó ti kó mi lọ ah. àrẹ̀rẹ̀ wa n tẹ́ fi pé wo ni ń bá bọ̀ o àmọ́ gbàtà ni ọlọ́run ni ò jẹ́ ọ́sìkò gùn pọ̀ a emirate dé oti ti lọ àṣẹ ni ṣùgbọ́n kọ́tọ̀ tí wọ́n bá wáyé náà wà náà lọ yẹ kó sí nàìjíríà. àṣẹ nǹkan tí ń ṣẹlẹ̀ Allahu Akbar tàdé jókòó ń bí ọba tó ní wá ó ti wá yanjú ẹ̀ Allahu Akbar wọ́n dé kó okùn kí wọ́n bá bí ó ṣe ṣe bá nìyẹn Allahu Akbar plane bá fún un ó dàbújá wọ́n dàbújá kò tún ṣe é bá wọ́n tún bọ̀ padà wọ́n kọjá ń bàdàn bí ìlú àlẹ́ lọ Àbújá tí bá ń padà sẹ́kọ̀ọ́ orí ilé tí aládàbí ni máa ń gbà tẹ́gbẹ́ bá gbéra lábújá tí ń lọ Èkó wọ́n ní gbà plane yẹn kọjá ní àdàbí àwọn ọmọ kan ní ah plane afa wa rè plane afa wa rè àwọn ìyá wọn ọ̀hún afa yóò tún lè gba bímọ yóò ti bàjẹ́ kó ètí bá ń tàbújá bọ̀ ni máa ti bẹ̀ yẹ bọ̀ àti plane wọn náà dẹ̀ ni. Allah Allah. rí sí wọn lè lé bàbá yẹn wọn lè fi tí wọ́n bà sí nìyẹn. wọ́n mọ̀ mábùjá wọ́n kó ọ̀dà àbújá kò sí sígínà wọn tún padà bọ̀ lẹ́kọ̀ọ́. ìbàdàn ò ṣe é bà orí ìbàdàn orí ilé airport pariwo gbé plane ti ń bọ̀. kò lè bà ń bẹ̀. wọ́n á dé kó padà wọ́n á yí ipò kiri náà wọ́n á yí ipò kiri náà láfẹ́fẹ́ wọ́n á yí ipò kiri láfẹ́fẹ́ gbogbo ọtí abẹ́nukọ ní a ah, nǹkan dẹ́ wà ń pè ọlọ́run níbalẹ̀ sigina pípẹ́ yẹ kó dé ní aago kan aago mẹ́ta wa kọjá kó tó land ọtọ́pẹ́ àbí ọtọ́pẹ́ jẹ́ mọ́. ọtọ́pẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون ẹ wo yẹ ẹ yẹ ẹ̀yin tí a máa fà léjìká tí a máa fà léjìká ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ níbi ẹgbẹ́ máa lọ́gbẹ́ wá sí a dúpẹ́ fọ́lọ́ ń o àwa bẹ̀lọ́ májèlá burú sílẹ̀ sí aláìláì àmín àtàwọ̀ àtẹ̀yìn àmín bàbá ní kú eléyìí náà dànù bá ní kú gbẹ̀rẹ̀ dànù mọ́ àmín wà dé láyọ̀ àti wá sínú tán kàtó wọlé lánàá ní àmàtí ah, dúpẹ́ àwọn ọmọ yìí sọ̀rọ̀ ká fún mi ní ìsìn àwọn si ìmọ̀rólé àti alámọ̀là àjọ ń lọ sí wàásí arúgbó ewé ni wọ́n ti pòun lé ládàbí tipẹ́tipẹ́ wọ́n wá sọ fún mi pé bọ́lọ́pàá kan sàṣìdán lódóònù wọ́n sì ń gbé mọ́tò bọ̀ ni kọ̀ wá fi wọ́n lẹ̀ tá a fi parí wàásí pátá lárúgbó ewé kò fi wọ́n lẹ̀ o mo ní ọlọ́pàá rí lẹ́rí òun ọlọ́pàá dáadáa ọlọ́pàá dáadáa nù. No ee eh, dáhà dúró fáwọn mùsíbà ni bóyá ẹ máa kọjá abẹ níṣẹ́jú kan. bọ́lọ̀ ṣe máa ń ṣe nìyẹn láìpẹ́ kátà kọ́rọ̀ wà lọ́lọ́run lọ́wọ́ kọ́rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ bàbá ẹ̀gbọ́n àbúrò ìyá kọ́rọ̀ lọ́lọ́run lọ. ẹnìkan ò gọ̀ bí ẹni tí ń so gan mọ́ra èyí tó dì mọ́ra òun ṣe lọ́mọ rẹ náà bí tọ́wọ́ ò dì mọ́ra. Hmm. ẹ̀rí ẹni bàálù márùn ni wọ́n wọ̀ o ètí wọ̀ ló sì karùn o wọ́n gbéra ní Brunei bàálù kan wọ́n dé ibì kan bàálù míì wọ́n gbé kan láti bẹ̀ ó di mamlaka ní Saudi ní Saudi tó náà fẹ́ ṣe umura kátó mọ́ bọ̀ nílé wọ́n débẹ̀ wọ́n ṣe umura tán kátó wá gbé míì láti bẹ̀ dé kọ́tọ̀rù ó di mẹ́rin láti kọ́tọ̀rù tí wọ́n á gbé ń bẹ̀ wá nìyó kọlọmọjà sírì. amina. gbàtẹ́ bá ń rìnrìn àjò láyé àtàwọn àtàwa mọ̀já síwọ̀. o láàánú ọlọ́run. la hawla wala quwata. illa billah. iye ọpẹ́ nù jama o. rabbil alamin. tí àwọn tí wọn ò gbọ́n tí wọn rí ẹnu wẹ̀ sí aláà. àkúnníjà mi ju ọ̀rọ̀ lọ́yìn náà lọ ẹ má lórí ibú ẹ má sọ lórí ibú ẹ má sọ oògùn mọ́ ẹ má jòkú ẹ má ẹ má wusẹ́ ẹ má gbogbo ẹ níta wọn sínú tá a sì ní yẹ wí pẹ̀lú ògo Ọlọ́run. tó ibi adé lánàá ìní àyà mẹ́ta ní tá ń tú láti ta ní pẹ̀lú ògo ọlọ́run á forí ẹ̀ tì lónìí nígbà pé a sọ ọ́ kéékèèké kọ́lọ́run jẹ́ oyẹ. àyà yìí tọ́lọ́run sọ wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahman rahim ya ayyuhal ladhina shahadatu bainikum idha hadara ahadakumul mautu innal wasiyya isnani dhawa adli minkum aw akharani min ghairikum in antum darabtum fil ardi fasabatukum musibatul maut tabisuna umma min ba'di salati fayokisimani billahi in irtabtum ìnìtàbùtún ńlá ní sárìbì yìí sámànà wàlà òkànà zákòrìbá wàlà nàkùtùmù sàádàtà láì iná ìdánlámínà láàfimí. àyà kan nùbẹ. àyà mi fàyín ìhùnsíra aláàánà ọmọ ìsàkọ ìsìmà fà àkàrà ni yakuma ni màkà ọmọ ọmọ mi lẹ́dínà sàkọ àlẹ́ من الذين ساقوا عليه أو لياني أو لياني فيقسمان بالله لسهدتنا أهاك من اما وما تدعينا إذا وما تدعينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يؤتى بسعادة على وجهها aw yakhafu an turadda la aymanu ba'da aymanihim watakulla wasmahu wallahu la yahdil qauman fasikin aya mẹ́tẹ̀ẹ̀ta yìí ó là ń yẹ̀ wò láti jẹta àwọn afáwa nínú àyà yìí la ìgbọ́yé ń bẹ̀ láǹfààní wípé anáwó yá ń bá àgílí iṣẹ́ àdúrà lálẹ́ wá asànfàní wípé ẹ má fẹ́ sà sọ́ọ̀lẹ̀ kọ́mọ́kàn sọ́ọ̀lẹ̀ kọ́mọ́kàn kọ́ọ̀lẹ̀ kéè pamọ́ kọ́wẹ́lẹ́rì lórí àsọ́ọ̀lẹ̀ yẹn o pé ẹlágbájá bá ń jẹ́rìí sásọ́ọ̀lẹ̀ yìí mo ṣe sọ́ọ̀rẹ̀ o ara ń fà ní èèyàn nù ní àyà yìí. wàzọ́ ìrìlẹ̀ ayal karima tábà wà wò dé àyà yìí èyí tẹ́ ẹ máa tẹ́ ma títú èdè Lárúbáwá wẹ́lẹ́wẹ́lẹ́ yàní antum ladhina tastati'una li'iroba yàní istatantum an tu'ribu kalimata kalimata kalimata li'irobi kalimatan kalimatan ẹ̀yin tẹ́ lé wọ́n ọ̀rọ̀ kalẹ̀ taba sọ̀rọ̀ kalẹ̀ Lárúbáwá tẹ́ wọ́n kalẹ̀ ní gbólóǹkọ̀ọ̀kan harfan harfan bí arafi eléyìí. ó kọ́ ní bàbá ẹni ibi ti bìrè ẹ rí pé tá wáyà yìí dáadáa n ti ń fún wa ni pé lórí irú yìí yóò jọkùnrin ni ọkùnrin ni ọ̀jẹ̀ kò lè jóbìnrin nígbà isi náà ni isi náà ni zawa ọkùnrin ni wọ́n á lo eléyìí fún lárúbáwá kálọ́bìnrin ni ajá ìsìnà ta ni ọlọ́wání ìsìnà ni ìdáwá adìrẹ mi ń kún àwọn àfáà wọ́n ní ṣe bẹ́ẹ̀ ni abọ́lọ́rọ̀ nu àwa ni àwọn àfáà wa lọ́lọ́rọ̀ nu alùpàá náà láì yanjú ẹ̀ ẹ máa lọ bákọ́ra ẹ̀yàn jẹ́ náà sì ọgọ́rùn-ún méjì ọgọ́rin àti méjì ẹ máa ń so ń bẹ̀ ọlọ́run wá yanjú bá ṣe é sẹ̀rí inú àyà yìí tẹ́fẹ́ kà yìí àyà ọgọ́rùn-ún méjì àti ọgọ́rin àti méjì two hundred and eighty two ọlọ́run wá sọ bí wọ́n ṣe é fi èèyàn sẹ̀rí níyejú ọ̀nà tó lè gbà tó dẹ̀ jẹ́ pé kùránì kì í ta kura wọn ọlọ́run ní wọ́n ṣẹ́ṣẹ́ ìdó ṣáà ìdá ìní mi ń rejà lẹ́kùn fàyín lamuyẹ̀kú náà rọ̀jùlẹ́yìn ní farajọ̀ lọ́hùn amúrata ní mímá tẹ̀rẹ̀dáwọ̀ náà mìíràn zuwada. ẹ gbọ́ wàsásìdú. wàsásìdú ṣàìdẹ́yìn min rijalikum. ọlọ́run tẹ bá fẹ́ fìyàn sẹ̀rí ẹ wá méjì nú ọkùnrin ẹ fi ọ̀rọ̀. فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء ẹ wá arọkùnrin méje ọkùnrin kan lẹ rí ẹfọkùnrin kan lẹ ẹ wá lọ kó méjì obìnrin ẹ fi dípò kan kú tẹ ẹ rí kéèyàn bọlọ ọlọ́run fẹ́ nìkan jẹ́ nìkan lọ ọlọ́run ló sayé bẹ́ẹ̀ bọ́kùnrin kan bá dúró kóbìnrin tó dúró nípò yẹn wọ́n jẹ méjì. أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى. ọlọ́run wá sọ ìdí pé bá fọkùnrin kan sílẹ̀ tẹ́ mọ́bìnrin méjì mímá tẹ́rí dáwọ́ náà ni o kì í ṣe kọ́ just anybody kọ́ o mímọ̀ tẹ̀dọ́nà ẹ̀ǹtẹ́ ẹ bá yọnu sí ni o tó jó dídí èèyàn ni o. ní ẹbí sọ ẹlẹ́rìí o má fi yàn rárá da òkúrọ́ sọ ẹlẹ́rìí o mùnáfíkì ẹ má fi sọ ẹlẹ́rìí o. mina sọ̀rọ̀ ẹ̀ǹtẹ́ bá yọnu sí lẹ́yìn náà. àǹtàdínlá ìdáhùmá. níta fi ní kóbìn méjì dípò ọkùnrin kan ni pé àǹtàdínlá ìdáhùmá ìkan sọnù. So no fọ́túndákẹrọ ìdáhùnmà lẹ́ọ̀kọ̀rọ̀. ó lè gbàgbé ìkejì ọ̀ràn létí pé à báńkì mọ̀ sọ láì ní wọn ó pé méjì ẹ̀rí ọlọ́run ló fọkùnrin jóbìnrin lọ ìjàkadì kọ́ ọlọ́run o tó ṣe wá lọ́kùnrin wá ṣe wá lọ́kùnrin délẹ̀. amiina. Ah, gbogbo ẹtí bẹ́ẹ̀ ń sami ẹ sàmì ọ̀rọ̀ a ẹni bá ma ìdàkejì tá à ń sọ yìí ọ sàmì dáadáa. àmín. bọ́lọ̀ ń ṣeéṣe a ma sọ láǹgbà míì kò dé pa gbogbo obìnrin kọ́ wá gbogbo obìnrin kọ́kùnrin jùlọ hmm. <laughs> gbogbo ọkùnrin gbogbo obìnrin kọ́kùnrin jùlọ o. ọkùnrin mẹ́wàá mi ń bẹ lábẹ́ obìnrin ẹyọ kan mi tí ń dà wọ́n rísàrísà tí wọ́n ń bẹ lọ́hùn lọ́sàn-án lórúkọ́lọ́ mọ́jì ó lé àwọn obìnrin dẹni. muratu akramakumullah. ẹ jẹ́ wá fún yín lọ́wọ́ ẹ jẹ́ kí n fún yín lọ́wọ́ kan. asàdúrà àdẹ̀dísàmíẹ̀ àbí ẹ ọlọ́run gbà ẹjẹ́ á fún yín májẹ̀mú ti fi rí bẹ́ẹ̀ tófin ní di ọkùnrin báńgẹ́lé hmm. tófin tọkùnrin sórí kọkẹ́ máa lágídí yẹn ìyẹn ọ̀sọ́dọkùnrin o ó ohun tí ó kàtó máa lò sí ni. Ah. low battery ni low battery. sáà pé fóònù tá ń sẹ́ẹ̀tì tá ń ṣáàjì yàrá tá ń ṣáàjì àmọ́ kíní a fi ń ṣàjèrè ọ̀wọ́ dáadáa pípẹ́ náà jọ ṣáàjì. sọ́ọ̀ gbọ́ tí ọ̀wọ́ náà dáadáa. àkọ́wá tí kò ní ó sì ti balẹ̀ kó ti ṣáàjì. ọlọ́run ìjáàjì fóònù òun lọ́wọ́. ẹ wo ntọ́ dáa jù láyé ni kí o mọ nìyàn jọjọkùnrin kọjá pé ẹni yẹn ọ̀rápò tọwọ́ bọ̀. Hmm. àpò rẹ̀ ń rẹ́rìn. àwọn obìnrin tẹ́ ẹ wò yẹn tọ́lọ̀ ń dá fún wa yẹn ọ̀rẹ́ wa ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹ pé mo ti wí ọ̀rẹ́ wa ni wọ́n oníkìí wa ń béèrè lábẹ́nú kọ̀ǹpa ti gbọ́n tó ń wí pé ọ̀rẹ́ wa lóbìnrin séyàwó tó náà sára wọn ni ìyàwó rẹ̀ náà ọ̀rẹ́ rẹ̀ ni. àwọn ìyàwó wa máa wò wá ń lẹ̀ tá a máa wà nílẹ̀ pé ó ẹkùn ẹkùn hmm. tí wọ́n sọ nù tí wọ́n mọ̀ wá sọ ń sọ ọgbà míì tá máa sọ ń sọ pé ẹ́ ọlọ́run bá ń sọ gbogbo gbogbo kàkà yìí náà náà ni wọ́n ju fáàmù lẹ̀ yìí. gáì ó dà bálígámù àmọ́ àkàrà jàǹdà mi. irọ́ ni o. mo sì rí nù. ìwọ ọdẹ mà àbíbù sọ́ọ̀kù. àwọn ẹ̀dẹ̀ ti ń sọ̀rọ̀ àmọ́ tẹ́ pé tí ọba dìde wọn hmm. ọkùnrin bá ní ọ́. jagunlabi. ìgbà tó láàyè mọ nìyẹn ìgbà tó láàyè mọ wọ ọ̀nà àná nù tọ́bẹ̀ pẹ̀pẹ́ dà ń bẹ̀ nìkan ó sáré kájú kò rí pé ọmọdé wọn rí mi o ó sáré rà pé àmì àti jí ni ọkùnrin tó bá yẹjú nìyẹn hmm. ẹ̀rọ ọkùnrin mi ìpá níyàwó ẹ̀ máa ta. Ah, lọ́ọ̀lì. olóṣì. Allah. ó ti ẹ̀ bá fẹ́ jínsárì gbà mí àmàlà gbóná ní ìlú lẹ́nu yóò fi jẹlé tè. nígbà hmm. tó o bá wúlò o wúlò o eh. sọwárí nyàtọ̀ ọjà ń bẹ̀ ń ah. ọjà ọjà tán nù. ọkàn ń o ti já kìtọ̀ ọmọ ní bí o ti kọ́kọ́ já nìyẹn. o ti jánu lé. <laughs> ọjà àti sọ́lá ìmọ̀ye ìgbà bóbiyàn ọba ṣe é fẹ́ mọ́ kọ́ ọ lẹ̀ wọn àwọn ń sẹran mọ́ lẹ̀ kán mọ́ fún léèrí kán mọ́ tún jẹ́ ọ lọ kẹ́ńtọ́ wá sọmọ́lẹ̀ má dọ̀dára. sẹ́wà tí bá a mọ̀ tì í ta tíbákẹ́lẹ́ ń gbẹ́ ń lè rẹ máa tọ́jú ẹ̀ ní orílẹ̀ ìlú àbá. sori pé bá di bí kẹjá kan ẹ̀sẹ̀ sọ pé wọn ò tó bẹ́ẹ̀. so wọ́n lè wá fọ ọ̀rọ̀ lọ́nà tiwọn. Hmm wọ́rí kúkú àwọn àmì tó ju kúkú lọ. máa ṣe dáadáa bọ́lá ma ti gbọ́ láàyè mọ́ ibi àti dọkùnrin ni ibi àti máa bí ọ̀gá ọmọ nìyẹn. Allahu Akbar gbogbo ohun tí ẹ ń bá yọ̀ ń bá yìí kọ̀yẹ́ kọ́ ọmọ tó máa bárò ẹ̀ yìí ẹjẹ́ ó pin ẹpin ẹpin àbáyé ẹpin lọ́wọ́. má ṣe hunuhunu ma. má ṣe hunuhunu ma. Ah, ese. Ah. tọ́lọ̀ ń bá gbà yín láàyè kí ọbẹ̀ tẹ́ máa ṣe ní five hundred naira kó sún sí one thousand jára alẹ́ rẹ̀ ọmọ pé yá o ti sún. bàbá nù awẹ nù awẹ yìí. nù awẹ yìí. Ah, anakunmọ̀lá. Ah. Ah, ibo yẹ kọ ibo yẹ kẹ ẹ pa adìẹ kan ẹ yẹ pa adìẹ àfa o sì láàyè kọ pa adìẹ kẹ ẹ tiẹ pa adìẹ kẹ ẹ kẹ ẹ tiẹ. ní a bá àfọwọ́ kà á bẹ́ẹ̀ ó ní tan méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́mọ tó làwọn mi wé yìí o ìwé èèyàn tó ń bẹ ni. Ah, yọ ká o kọ́ ọdún náà fi sàdéjò. wọ́n máa yẹ o wọ́dọ̀ dín o. ìyínsọ́ ta adìẹ ìyínsọ́ apá adìẹ. ó yá adìẹ kan ó tún ah. sọ. ntọ́ ah, wàá sọ́pọ̀ báwọn. ọlọ́run òkú sẹ́ ntọ́ màá sọ kì í pọ̀ báwọn òdì kan máa jẹ́ sí ọlọ́run kan máa jẹ́ sí ọlọ́run.

àbí àmọ́ sọ ní ojú ọgbọ́ yé ni ọlọ́mọdé a wí lọ́nà tó gbàgbọ́ yé o ọgbọ́mọ kíkí ní ọgbọ́mọ aragi ọgbọ́mọ adigi àbí kárókun lọ́rọ̀ fún ìyàwó ẹ̀ ná. yọ tí ì mu. ìyàwó rẹ ìyàwó rẹ rẹ ìyàwó rẹ ṣùgbọ́n ìyàwó rẹ sáni rọ fún. ìyàwó rẹ ní ìyàwó tẹ́ pé ti lè ọparí wọ́n lóbìn gan wọ́n ní ìṣe ní ibú ń pilẹ̀ ìwọ náà lọ sọ́dà báwọn torí pé ìṣesí obìnrin ni pé tẹ́ ẹ bẹ́ẹ̀ fọwọ́ tó lè mú wọn ipò òní ka mọ́. àwọn náà nù àwọn kìíní nù ẹ̀yà ara máa yọ sọ kẹ́mọ́ bà gbọ́. yíyọ tí ìmú lálẹ́ fún ìyàwó rẹ̀ ń tí ìmú. yíyọ tí ìmú. yíyọ tí ìmú ni yáà jíyàwó rẹ̀ ò sótàn yíyọ́ mi ló mú eléèdì. níta bá débẹ̀ ni pé wọ́n ní ká máa fomi méjì di ọkùnrin léètì ń jámọ̀ yìí pé àṣé obìnrin ọ̀tọ́kùnrin àmọ́ gbogbo ọkùnrin kọ́ àwa bẹ̀rẹ̀ ọba àlejò ẹ̀la gbọ́ta àwọn bẹ́ẹ̀ ń kalẹ̀ ní ilé ya Rabbi. ọlọ́mọsá àṣà lòdì ọkọ. Allahu àmín. àmín. àmín ọlọ́run síwá yín òyìnbí ọkùnrin àmín gbogbo ọ̀nà téèyàn máa gbà ti fi dàbẹ́ mọ́sá yọ̀ǹda ẹ̀ fún wa àmín la hawla wala quwata illa billah bẹ́yìn ṣe jẹ́ nìyẹn wọ́n ní ṣé dandan àti sọ àti máyàwá yìí pé àsóbìn ó lè wà nú ẹlẹ́rìí lọ́nà tá a sọ lẹ̀ yẹn ní ànàlẹ́ àmúwálà nítorí pé gbogbo tó a jẹ mọ́ ọ̀rọ̀ owó wàmà yóò sàmìlẹ̀ àmúwálà àti tí wọ́n tó kà mọ́ owó náà tẹ́pẹ́ bí ọ̀rọ̀ bí owó bí owó ni yẹ́kìfìfì ìsìbáàtì ìwáhẹ́d mi òmórí sàlàfà àti pé ẹni ìkànnù tá a fẹ́ kà mẹ́ta yìí ó ti tó fẹ́rẹ̀ fún tẹ́pọ̀rọ̀ owó bá ní ìkànnù tá a fẹ́ kà mẹ́ta yìí abátìrí kan bẹ̀ ó ti tó. alákọ̀ọ́kọ́ wọn tọwọ́ bọ sẹ̀ríà láti fi la ọ̀rọ̀ yé ìdí nìyẹn tá a fi ṣàdúrà fáwọn àfa wa ń gbàfẹ́ bẹ̀rẹ̀ àyà ìdíjú torí pé wọ́n á máa sọ̀rọ̀ lọ wọ́n gbọ́rọ̀ mi wá àwọn ti gbà pé ó yẹ kó o ti mọ̀ àwọn ṣàdúrà fún wọn tí wọ́n bá ti wá jẹ́ ìlẹ́lẹ́mú yóò kéré rúlẹ̀ mọ́dá ìyàlẹ́ yìí yakfi fi ìsìbáàtì ìwáhẹ́d ní òmùrí fàlàfà àlùmọ́dá ìyàlẹ́ yìí ẹni àpè lẹ́jọ́ ẹni tá àpè lẹ́jọ́ olóni kó búra tí ẹ lẹ́ ẹni tó pẹ̀jọ́ bá ti lè mẹ́lẹ́rì kan wá tó bá ti lè mẹ́lẹ́rì wá tí ẹ tó fi lè lọ láyọ̀ nísìnyí èèyàn méjì jà lọ́wọ́jú adájọ́ ẹnìkan ní ọjà ìlówó ẹgbẹ̀rún mẹ́wàá ṣèédù lọ́sọ báwọn amúrù lóhùn ọ̀jẹ́ lówó tó lè gbà pàtẹ sọ̀rọ̀ ẹjọ́ àsẹ̀rẹ̀ ẹjọ́ ẹ ń bẹ́jọ́ wá yóò fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú wa pé ẹni tí ń gbà tí ó yàwó òun ẹni ìmọ̀ ń pa ẹ̀ ni wọ́n fi sọ fún wa wípé ẹni tó bá yáàyàn lówó tí ò fẹ́ lẹ́rìí tì ń dì níjọ́ tí ń yà lówó ẹni ọwọ yáwó ní òun lówó nù àdúrà ni ò ní gbà nù ẹni ọwọ wá ń pé mú ọ ànábì lọ́lọ́run ní mú tó pé wọn náà ti gọ ntí wọn ní o ṣe o ṣe lè lọ sọ yẹn ti ń ani ti ń ń ó tó lé ó ti yín mú sí ọ fẹnìkan síbẹ̀ torí àìmọ̀ tí ọ̀rọ̀ bá gún ta képè tí ọ bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó lè mú èpè tí ò lè dámú àfikọ́ sépè mìíràn tí mọ̀ gbà á. ẹ ń pẹjọ́ yọmọlẹ́rìí wa kẹntà wa pè lẹ́jọ́ kótó mọ̀ dáràn pé yọ sàkínì yẹn tó bá ta kú yọ àbúrà bá ti lè búra ẹjọ́ máa lọ hmm. àjò mo lọ lọ ibi wọ́n ti ṣe ń yẹ kó o ṣe wàhálà kò ní sèmi ẹrù pa nìyẹn ní lábala yẹn ẹni tá a wá pè lẹ́jọ́ ọwọ́ ni òun ọ̀jẹ́ olówó òun ò sì búra òun ọ̀jẹ́ olówó òun ò sì ṣépè yẹ́kìfì fi ìsìbáàtì yìí kọ́mọ́ lọ láì sanwó n tá a fi gbé ẹ̀rí ẹ lẹ́jọ́ wọlé ẹ̀yọ kẹtì wá tó inú nǹkan mẹ́ta yìí tabadìlẹ̀ rí ọkùnrin méjì péré tó a ní a ìjọ tí ń yáwó ṣojú wa o yọ sanwó ìbá máa ṣe pè lẹ́yìn ẹ̀ yọ sanwó. a sàádà tó rọ́jù ní ìwà ìmúratán àbí ọkùnrin kan àtòbìnrin méjì ó di méjì àbí inú kọkùnrin méjì jẹ́rìí àbí kọkùnrin kan àtòbìnrin méjì kí wọ́n jẹ́rìí aosa adatu rojulin wọ̀yẹ̀mínú mọ̀dáyì àbí ọkùnrin kan oṣù lárí ẹni tó wá pẹjọ́ náà wá ṣépè kún ẹ̀rí kan yọ sanwó abatini kanu mẹ́tẹ̀ẹ̀ta yìí yọ sanwó. eléyìí ni àlàyé ń tó bá dì mọ́ owó àtowó gangan owó gangan tó bá dì mọ́ bí bá di pampan bí wọ́n ti yanjú tiẹ̀ nìyẹn èyí ń bẹ̀ yẹn wọn sọ pé síná nìyẹn kìlà gbọ́yé ń bẹ̀ gbọ́yé ń bẹ̀ ní aláwájú ilẹ̀ fẹ́ pé ẹ̀rí ó pé dáadáa dáadáa méjèèjì ọjọ́kùnrin àwọn tẹ́ pé ọkùnrin kan obìnrin kan ni ọ̀rọ̀ lọ kọ̀ọ̀kan pé tó tàkọ́kọ́ ni bóbìnrin méjì bá dúró pọ̀ ọkùnrin kò tún ṣe déédéé ọkùnrin méjì náà a kàn gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni. ọ̀rọ̀ mi taari láǹfààní nínú àyà yìí ngbọ́lọ́ ní isa àdọ́rà àdàkùn lè máa ọ̀tù tí kò bá dé àṣẹ wípé ó dàbí ẹni pé wọ́n de àsọ́ọ́lẹ̀ mọ́gbà tí bá tó dé rárá o ọjọ́ bẹ́ẹ̀ lójú ni o. nígbà tá a rẹ̀ bá ti mú yàn ló ti yẹ kó ṣe wà sí yà ó tí kú bá dé gangan àsọ́lẹ̀ ò ṣeé ṣe mọ́ o ẹnìkan ò ní rí màlẹ́kà kúkú tó sọ̀rọ̀ mọ́ o ọlọ́mọ ti yàrí báyìí o tètè sọ́ọ̀lẹ̀ o. bákan náà àtúnrí ẹ̀rí àtúnrí àǹfààní mi inú aya yìí àǹfààní wípé ẹni tá a bá fi ṣẹlẹ́rì náà yóò jẹ adili méjì ni zawa adili kájọ ń dọ́gba má falabò ṣiṣẹ́ lẹ́rìí àmọ́ ìdálámúyú jáde adilu tábàwá ló ń dọ́gba ńkọ́ kíláàsì báwo jídàlè fàásìkù fàásìkì dẹ̀ wà ńlẹ̀. ọkàn jẹ́ fásìkí ni màmúnù ni afọkàntán fásikì kini ẹ̀mẹ̀jẹ̀ ń bá wíwùn taba fowó sí lọ́wọ́ àbà bẹ́ẹ̀ àmọ́ fásikì ni <laughs> bàbá ní kọ́ wá sọ̀rọ̀ yóò sọ dodo àmọ́ fásikì ni ah, ah. kì í jalè kì í purọ́ àmọ́ fásikì ni ìdí ni tàbí jọ ń pariwo lórí pé kàtà yíyanjú ẹ. má dùn ara rẹ nù kan tí ìdùnnú tọ́lọ́hún ò gbé sí kó ìdùnnú wọn fi dùn rẹ nù. pàápàá jùlọ ẹ e má jẹ́ àfa àfa tí ò fẹ́ ẹ̀sìn tó wá pèsè lára ní ń pè ń fásikì àti gbogbo mùsùlùmí náà tí ò lófin ẹ̀sìn pé lára olódodo ní bọ̀tì tó bá ti di tá a bá tó yíyan gidi lẹ́tọ́ pé ọ̀kan bẹ̀lẹ̀ tí ò ní rúgbọ̀n. bó ṣe ra mọ̀ yìí. ṣáà ń bo lójoojúmọ́ ni. ń jagbé ń bọ̀ ní ìsìn ní arúgbó ewé bàbá kan dá nǹkan lẹ̀ ló ń bá dé kẹ́mù owó láwà ní ọ̀dànù mọ̀sí kọ̀ọ̀tọ́kòtò ńlẹ̀ wọ́n á ní òní ààrẹ ọ̀farọ́ọ̀nù gbogbo olódó gbogbo olódó pátá ó wọn mo sì wo wípé ti kéwú kọ́ ìkéwú kọ́ tí ẹn tọrọwọ mú ni ọjẹ eh, tọrọ ọlá hàn lára ẹ eh. èmi ò tiẹ̀ mọ̀ délé ṣùgbọ́n mo sá ti lọ́wọ́ àfihàn wàhálẹ̀ mo ní káì bàbá yìí dá nǹkan lẹ̀. máa padà wo ó sì pẹ́ ó tó dé mo ṣàdúrà fún ogun apá ọ̀tún báyìí kó tó di kó dé nígbà tí ó dé gbogbo yìí bá dìde fún un nígbà tí ó kò mẹ́mu ní káì bàbá ẹ̀kan ìdè amẹ́yìn ni àdúrà tọ́ sí jùlọ. gbogbo ẹ̀yin èèyàn mo ní wọ́n sì wọ́n bàbá dúró kúrò báyìí pé bàbá ẹgbórí òkè ẹgbí orí sókè báyìí. bàbá ẹgbórókè bàbá ẹgbórókè mo ní ẹ wo ẹ wo ẹ wo bàbá. Ah ẹrù pa ọ́ ò nínú gbọ̀n. ó ti kú ṣúgà já. ibẹ̀ sì rèé ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń bẹ̀. ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń bẹ̀. àwọn tó yẹ pé ọ̀yẹ́ kírun gba wọn kíkó mọ̀ ha síbẹ̀ ká má rí ń ta mọ́. Ah. wọ́n tún fẹ́ẹ̀ fa wọ́n fẹ́ẹ̀ fa wọ mọ́ irùngbọ̀n. wọ́n yìí fi kéwú jẹun. eléèdì. ìyàwó náà bẹ̀ mọ́. bàbá yìí bàbá yìí ẹ sì gbèsùn náà ga báyìí ẹ̀yin ẹ̀yin bàbá yìí máa fi agbádá dí ojú rẹ̀ ànàkúnmọ̀lá òṣìlò bí ààrẹ bí ààrẹ ẹjọ́ finubọ̀n rẹ̀ lẹ̀ ẹ ngbàtí mọ̀kí ńkọ́ àgbàtọ̀ mọ̀kí wú mọ̀tọ̀ ibọ̀ fẹ́ jẹ́yà mọ̀dà lọ́nà mà èmi kí lọ ọmọ ọ̀sá fẹ́ jẹ́yà ó lè làyà lọ́n sáré wa àtijọ́ àdìkíámọ́ o anabi hmm. yẹtọ tẹlẹ bó ṣe ní àṣírí o kò fi jáfa síbẹ̀ o ní ma jẹ̀mú o. wọ́n fa pọ́ńtà rẹ mọ́. yọ jẹ́ ọ̀dà fún ọ sí ni kò lè dín kankan kun lọ́la rẹ̀.